bí pàtó ṣe ṣe fi pé orin ọ̀la ó ní. àwọn bẹ̀rẹ̀ ìsìn wékìnní wa ti òní nípa kíkọ orin six hundred and twenty five la la la la jọjọ la la la la la la la la la la la la la la la la gbogbo wa bá nagi múrú à ń retí kí alàgbà ọmọ pé orin fún wa kọ bíìsì rẹ àfihàn alàgbà ti si kó mọ kà fún wa lókù lọ́ba wo apá ọ̀tún rẹ ọwà ńbẹ ni kọ̀bá rí gíláṣíìsì rẹ. àtò náà ti sọ ìgójú ti fi ríran nù. nàmi lè bẹ́ lọ. ń bọ̀ lọ́ba wo apá òsì no way owó inú àpò agbádá kó tún lọ́ba tán lọ́ba ní kóun fi ojú lásán tíra rẹ̀ wàláì àsìkò yìí ló tó yẹ pé láì ìgò ojú òun ọ̀dà torí ṣe ni gbogbo ẹ̀sùn lọ wúlúwúlú ó ti wá gbàgbé pé tó ń bá pè jáde lẹ́nu làwọn ìjọ ọmọ kọjáde lórin n ti ń rò nínú rẹ̀ ló ń sọ jáde àwọn ìjọ náà ò mọ̀ kàn ń kọrin lọ nígbà bàbá ní. kọ́ńtínú. jù mí kò tilẹ̀ ríran àwọn ìjọ ní ojú mi kò tilẹ̀ ríran. mo sì tún sọ̀gbọ̀nù. mo sì tún sọ̀gbọ̀nù. ọlọ́run ló mọ bí mo fi sí. ọlọ́run bí mo fi sí. wọ́n ti tẹ̀ jẹ́. Ah, ìgò mi sọnù. Ah, ìgò mi sọnù. Ah, lọ́ba wò pé kí làwọn ìjọ ń wí yìí kẹ́ ó ní ó ní ìwọlẹ̀ yìí rán mọ́nù. orin ló lẹ̀ ìrẹ́ mọ́nù. ó ní kọ́ ni mò ń pè é. kọ́ ni mò ń pè é. ìgbọ́ púpọ̀ lẹ̀ ń kọ́ jáde. ìgbọ́ púpọ̀ lẹ̀ ń kọ́ jáde. ọmọ gẹ́rọ. ọmọ sọ̀gbọ̀nù. àmì mo sọ̀gbọ̀nù. ìlànà gbáà lélẹ́yìí kẹ́ ìlànà lùgbà nílé ìkẹ́. ṣé nǹkan mìíràn ò ti mẹ́. ṣé nǹkan mìíràn ò ti mẹ́. ẹni ẹ̀jẹ̀ kọ́rọ̀ mi yé yín. ayẹyẹ ẹ̀jẹ̀ kọ́rọ̀ mi yé yín. ọ̀rẹ́ mà wá dé o. ọ̀rẹ́. pásítọ̀ ó ní bàbá pásítọ̀ wàhálà gbé. bàbá pásítọ̀ wàhálà dé. èsì ti gbàjọba. èso ti gbàjọba. lóko kí a. orin wo la ó kọ sí gbẹ̀du. orin wo la kọ sí gbẹ̀du. ìran la ó máa wò. yorùbá ní kójú má rí bí. yorùbá ní kójú má rí bí. gbogbo ara ní ògùn rẹ̀. lórí àdìsọ gbẹgbẹgbẹgbẹ. ilé mi ń pè mí èmi. ọ̀rọ̀ ìjọba mi ń pè mí mi lọ. bàbá pẹ̀ ẹ́ dàkẹ́. lókè bí wọ́n pàṣẹ àpò. bàbá bá bí ó ní You dey use your picture to play. My way groweth drear, precious Lord, linger near.